nínú oṣù bàbàbà yìí a ti ṣèlérí wípé ẹ máa gbádùn àwọn mánigbàgbé lóríṣìíríṣìí sprout september la pè é àwọn sinimá tuntun àjẹ́ àbalẹ̀ lóòrèkóòrè bẹ́ẹ̀ la ó tún máa ja yín sí èyí tá ó fi ṣàfihàn fún yín lópin ọ̀sẹ̀ kò tán síbẹ̀ o àwọn ètò alárinrin wa tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí yóò tún padà sórí afẹ́fẹ́ lóṣù bàbàbà yìí àti pé àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn ayò ìlú mọ̀ọ́ká yín kò ní gbẹ́yìn tó tuntun tó lùgbòòrò kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbádùn ẹ̀yin tiwa lórí tẹlifíṣàn Orísun ni nítorí náà ẹ má yí kúrò lórí Orísun o kí wọ́n má bàa ròyìn rẹ̀ fún yín bó ti dùn tó Sprout September lórí Orísun ó máa lóyin ládùn ẹ gbà bẹ́ẹ̀.